Hébérù orí kẹrin. nítorí náà ẹ jẹ́ kí a bẹ̀rù bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa kí ẹnikẹ́ni nínú yín kí ó má bàa dàbí ẹni pé ó ti kùnà rẹ̀ nítorí pé a ti wàásù ìrere fún wa gẹ́gẹ́ bíi fún àwọn náà ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n gbọ́ kò ṣe wọ́n ní ire nítorí tí kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú àwọn tí ó gbọ́ ọ nítorí pé àwa tí ó ti gbàgbọ́ wọ inú ìsinmi gẹ́gẹ́ bí ó ti wí. bí mo ti búra nínú ìbínú mi wọn kì yóò wọ inú ìsinmi mi. bí ó tilẹ̀ ti ṣe pé a ti parí iṣẹ́ wọn nì láti ìpìlẹ̀ ayé nítorí ó ti sọ níbìkan ní ti ọjọ́ keje báyìí pé. ọlọ́run sì sinmi ní ijọ́ keje kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo. àti níhìn yìí ẹ̀wẹ̀ pé. wọn kì yóò wọ inú ìsinmi mi. mi nítorí náà bí ó ti jẹ́ pé ó kù kí àwọn kan wọ inú rẹ̀ àti àwọn tí a ti wàásù rere náà fún níṣáájú kò wọ inú rẹ̀ nítorí àìgbọràn ẹ̀wẹ̀ ó yan ọjọ́ kan ó wí nínú ìwé dáfídì pé lónìí lẹ́yìn ìgbà pípẹ́ bẹ́ẹ̀ bí a ti wí níṣáájú. lónìí bẹ́ẹ̀ yín bá gbọ́ ohùn rẹ̀ ẹ má ṣe ṣe ọkàn yín le nítorí ìbáṣepé Joshua ti fún wọn ní ìsinmi òun kì bá ti sọ̀rọ̀ nípa ọjọ́ mìíràn lẹ́yìn náà nítorí náà ìsinmi kan kù fún àwọn ènìyàn Ọlọ́run nítorí pé ẹni tí ó bá bọ́ sínú ìsinmi rẹ̀ òun pẹ̀lú sinmi kúrò nínú iṣẹ́ tirẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti sinmi kúrò ní tirẹ̀ nítorí náà ẹ jẹ́ kí a múra gírí láti wọ inú ìsinmi náà